gbàgbé ni pé a gbọ́dọ̀ perform ritual ká tó kúrò níbà a gbọ́dọ̀ tẹ̀jẹ̀ lé e. tí ọlọ́run bá ti sọ pé òkè fáyọ ọlọ́jọ́ ti dé o. ṣé fáwọn dáàdi. ní òfẹ́ yìí ọlọ́jọ́ ti dé mo fẹ́ béèrè pé irú ikú wo ló wù yín kẹ́ ẹ kú láyé. ikú hmm, ikú láì sí bẹ́ẹ̀ di gift irú èyí tó ṣe yìí tí nǹkan bá bẹ̀rẹ̀ sí í ṣe ẹ́ kò sẹ́ni máa wọ̀n díẹ̀. ṣé mi ni èmi tí mo bí ẹni ò sí ní múdù láti bá sọ. ìkókò ṣe màámi màámi ò sí màámi ní ẹkún bẹ́yẹ. ọlọ́run ṣe wá fẹ́ dáríjì ẹ báyìí mi ò rò bóyá ẹ bọ́ sí i bébí bá wà nípò ọlọ mi ò lè dáríjì ẹ. torí tí ò bá sí ìṣẹ̀lẹ̀ kò lè sí ìtàn àti jẹ́jẹ́ ni mo ti wà nínú àwẹ̀. ẹ̀yin gbàwẹ̀ lọ́jọ́ méje ayakila ni pásítọ̀ yìí o. wọ́n ní sọ̀rọ̀ alábìyàmọ ẹ̀ kó sọ̀rọ̀ kó náwó sókè iná ẹ̀yìn náà pẹ́ ẹni suggestion jẹ́ alábìyàmọ lẹ́yìn ẹ̀yin bàbá àdàdà bàbá tí ò ní ronú yìí jẹ́ bàbá ẹ̀wọ́ wà lámì ọkọ tí máa change ẹ̀ fún yín nínú ilé tí máa change ẹ̀ fún yín nínú ilé àti sọ̀rọ̀ tó máa sọ pé ẹ̀yin lẹ́tọ́ mi dàgbà ẹ̀yin lẹ́tọ́ mi dàgbà ẹ̀ jẹ́ bí ẹ bá máa tọ́ mi ẹ pẹ̀lẹ́ ambassador tọ́mtọ́m ó ń tọ́ mọ̀ dàgbà. Ah! àsìgbé ọmọ wọ́ọ̀dù lélẹ́yìí sáà èmi ni ó fi ìlà tèmi wé bọ́gláàrì àwọn ẹlẹ́wọ̀n. dáàdi ọkọ àfẹ́sọ́nà mi nìyẹn. iṣẹ́ kí ni wàá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń tiẹ̀. ẹ mọ ọ̀tẹ̀dọ̀lá kerry chief michael ọ̀tẹ̀dọ̀lá yẹn ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí dáàtẹ̀. same father same mother same blood same everything. tẹ́ bá fojú inú ẹ̀rí bá jọra apart from the height. ẹ ẹ ní fèsì ọ̀tẹ̀dọ̀lá sí lójú mi. ṣé ẹni kí lẹ̀ ń gbọ́. mo gbọ́ nǹkan gbọ́ kí ni. sinda ha o ti fẹ́ na ayé dádì bàjẹ́. Ah. ibi ìgbà tí nínà yìí pọ̀ gan tí ó dìgbà kan tí mi ò fẹ́ gbọ́ ọ́díò dádì mọ́ mo sáré pe ambulance ni ó kàn jẹ́ pé ti aṣọ lẹ́sàn center náà fún mi. ṣé wàhálà ti wà ó dẹ̀ ní kí ní sùúrù ó ní kí ní sùúrù ó ti mú jẹ lẹ́nu mi kí ló ní mo ṣe. táwa ní ká wo ìtàn bàbá yìí gan-an dádì àmọ́ ìran sindara ń gbà ti sindara wa kékeré ìyá ẹ̀ ló fi ń jẹ dádì padà yìí àti gbogbo ìyá tí dádì náà ó ń bá wọn sọ ẹ̀jọ́ ni. I will hold you responsible. And I want my husband back in one piece. Kó dé gbúdọ̀ pẹ́ o. Tí bá sóúnjẹ alẹ́ tó bá tutù. Tí oúnjẹ alẹ́ mi ba tutu koto de dé, Kone tutu, Kò ní tutù, nama. á jẹ ní gbígbóná máa. Wo lọ́gbẹ́ kásá All right. All right. ẹ eh, eh, Rotimi lọ drop bag yẹn sí ẹgbẹ́ rẹ̀ àwọn àmì ìbẹ̀rẹ̀. ẹni pé tẹ bá ti dé làárọ̀ ìdúró yín lè ti ṣẹ́ tẹ fẹ́ ràn mí. Eh, she goes back company wọ padà walk sọ́fíìsì ẹ màá ràn yín sí ẹ. ok sir all right you call for me sir. Um, you walk. àgbẹ̀fọ̀ náà wọ́n fún mi. kíkíkíkí ibi tí mo dúró dé ni ibi tí mo fẹ́ kó sọ̀kọ̀sọ̀ sọ́ọ́yì wàhálà ti pọ̀ nínú ìlú yìí ọmọ ṣe fúlàfúlàfúlàfúlà sọ́ọ́yì kò ipa wá sí nǹkan bíbá yóò àmọ́mọ́ ni àmọ́mọ́ wa bójú rẹ jẹ́ ni. sori yóò dà ọjà mi yóò dà fún mo mọ̀ pé ohun tó ń bẹ lọ́kàn mi ní bẹ lọ́kàn tiẹ̀ náà sori tó bá sínú tó ṣe fún Bankole lánàá ó fò lè máa bomi jẹ́lójú Bankole èmi ni mo rẹ̀ lẹ́kùn. torí Ọlọ́run ẹlẹsì kò gbọ́dọ̀ gbẹkẹ. Eh, ó ti wá fẹjọ́ wa fi gbé mi ó fi gbé mi létí òjèrè. ìkọ̀kọ̀ pàtó tí mo ṣe fún yín. sọ̀rọ̀ hmm. ìwálẹ̀ rẹ̀ pọ̀. ọmọ ṣe falafalafala àmọ́ fẹ́ bojú rẹ jẹ́ ni bàbá wa bojú rẹ tó àwa ń wọ. kárùn sórí kárùn kárùn kárùn tó bá ń kọjá nu àbàyí tẹ́lẹ̀ tí eh. máa ń kálò lò tábà wà nù tánù tánù kò ní kálò lò bá wà máa sunkún rìn. Eh, ọmọ sunkún yìí mà sórí yín burú ni. ọ̀daràn sórí wàhálà rẹ nù lù yìí wàhálà rẹ nù lù yìí a nígbà fún ọ. ọmọ tí bẹ́ẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ ṣé ọ̀lẹ̀ ọ̀jù wa lọ ni ṣé ọ̀jù. Ayé ayé ayé ayé ayé ayé ayé ilé yìí máa bàjẹ́ ni. Ìwọ ká ló dá mi ọba tó dá mi mọ̀ ní pàtàkì tó fi dá mi bó ti fẹ́ ìwọ ká ẹ e, ló dá mi o ọba tó dá mi mọ̀ ní pàtàkì tó fi dá mi bó ti fẹ́. lọ́ọ̀bì ẹ̀yẹ lọ́ra kan fún mi pàkódé pa òun kọ́ mi ìrírú ẹ̀rí á tún ti máa fa wàhálà. ire àbí rẹ kò sáárì òun náà ni adúpẹ́ ẹdí láyé àtàlàfíà láti ojú ẹ̀ tó kọ́rọ́ lọ́wọ́ yìí nǹkan kan ti ṣe ó ti fàjọ̀gbọ́n ń ta omi ló ń yọ lójú ẹ̀ ire kí ló ṣẹlẹ̀. ṣe ṣe ṣe ṣe kì í ṣe tami àtàtọ̀rẹ́ lọ́nà ọ̀lẹ́ fẹ́mi ṣe yẹyẹ school wọ́n fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ẹjọ́ tó bá fi ẹ́ ṣe yẹ̀yẹ́ kí ló dé tó máa bọ̀ nílé yẹ. jẹjẹ mi ni mo ń lọ. wọ́n pariwo mọ́ ẹ lórí ire mo mọ̀ ẹ́ èmi mo bí ẹ mo mọ̀ wà tó lè wù ìwọ ló máa máa kọ́ tọ́ wọn ìwọ ló kọ́ tọ́jà ó tọ́jà àwọn èèyàn lè ládùúgbò kankan kọ́kọ́ kọ́ bá fi jẹ́ jẹ́ gbogbo gbà. ó parí kò burú pẹ̀lẹ́ wọlé lọ ó ti tọ́ pẹ̀lẹ́ wọ́n bá sọ̀rọ̀ sí i kó tó sọ̀rọ̀ sí i ọ̀gbọ́n náà ló máa kọ́kọ́ sí i <laughs> ah, ah, ọmọ rẹ ìwọ kan pàápàá kìlọ̀ fún rẹ ìwọ fúnra rẹ kìlọ̀ fún rẹ má tọ̀yàn má sọ̀rọ̀ síyàn má wòyàn lójú burúkú ebi mo mọ bó mú mọ wa tó léwu èyí ò ní ní igi lóko kó má mèso orí ẹ ọ ẹ gbà mí. orí àwọn mi dà fún wa. ìwọ orí dà fún mi. àìmọ́ orí àlùkò ní dà fún wa. ìwọ orí fún mi. orí mi màmá jẹ́ ká kéré tèmi jẹ́ kílẹ̀. wọ́n ẹ̀ tún ṣe báyìí fún ọ. wọn kò tó bá ní àfi tó bá sọ fún mi ni mi ò ní ṣe everything tẹ́ mi béèrè lọ́wọ́ ẹ̀ you are not doing it for me meanwhile ìwọ ló fi tọ́ mi lẹ́nu mo dé wá má ju ẹ̀ tán ó wá ń ṣe báyìí kó dáa ṣe fẹ́ pa mí ni bíbí mi ti ń ga o ológun kékeré ara mi ni mí èmi báwo ló ṣe ń ṣe báyìí náà of course. èmi ò ṣe nǹkan tó fẹ́ fọ́. ẹ nà ó. well i'm sorry ó yẹ kó mọ̀ pé torí gbogbo nǹkan tó mọ̀ ń go through me and i promise to be a better person i'll change leave that ìpọ́tà mo là mọ̀ tẹ́yìn ọkùnrin bá ti lójú mi ìta lè ṣe máa ń mi àbáwọn kan ti ń bi súnmọ́ ẹ̀ wọ́n ti ń parọ́ fún ah, ah, come on baby kò sẹ́ni kankan tó ń parọ́ fún mi ta tó bá ń parọ́ fún mi gan ṣòro bí mi máa kó jẹ mi. mo do that. àṣé ah, o mọ̀ pé nǹkan tí wọ́n fún mi jẹ yálà ìyá wọn lè fún mi ní ìdajì like serious. ìyá wọn ni wọ ṣé òun wọn ni. that's why lo. Oh, you know what. Yeah. ni ti dialogue with me? tiẹ̀ ni mo ṣe lọ́jọ́ kọjọ́. jẹ́ ká wọ́n náà lè. like seriously. ká ṣọwọ́ méjì. lórí wembley. and you know what ìwọ náà mọ̀ pé gúdúgúdú ni mí mo fìgbà kan túra lẹ̀ wàá gbà lẹ́nu. ìwọ gan jẹrẹ ètò ni wàá ké wàá yó wàá bì. wembley ó wàá gbà lẹ́nu. please let's go out you know what i mean. Yes, please let me. Are you serious? Oh, Gungi, gungi, shaggy, gung. Eh, eh. Gungi, gungi, shaggy, gung. Torí pé ìjímèrè tó ń gungi. Bí ó bá ṣara agungi Body can never change. Sùgbọ́n bẹ̀rẹ̀ náà verse tí wọ́n yẹ ó dájú pé kò ń ṣe ìsísí lórí wa ẹgbẹ́ ìgbẹ́ tó máa ń dé lójú wa nígbà tó bóyá tó change lọ àfọ̀nbásọ ọ̀dọ̀ òótọ́ àbọ̀rọ̀ lánsá fọmọlúwàbí bò bá dénú rẹ̀ àdòdìndì. èrè mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ṣé tí n bá bí ẹṣọ madam. màá dá yín lónìí. ìjẹ́ ọmọ ẹyẹ tí wọ́n pè ní ẹyẹ ẹ̀tù. ẹ̀tù. mo mọ̀ pé ọmọ sọ pé ṣóò nìkan ló wà nínú nínú igbó ni àti pé wọ́n máa fi ń kìlọ̀ fún yàn. Gbogbo nǹkan máa fi ń ṣèké yàn. Màámi mi kọ́ ọ. Tẹ́tẹ́tẹ́tẹ́ mi máa lọ ní gbogbo gbà mọ́ àwọn àwọn aládùúgbò ló ló máa tọ́jà mi o tí wọ́n bá tọ́ ẹ irú gbọ́dọ̀ jókòó ara jẹ́ kó ṣe sùúrù tó bá jáwọn náà kọ́ tọ́ ẹ pẹ̀lú ipò tó wà ìwọ ló ń láti ṣe sùúrù pẹ̀lú wọn wàá dẹ̀ máa lọ tiẹ̀ jẹ́jẹ́ kò ní dá wọn lóhùn. màmá mi èmi náà ní bèrè tí mo fẹ́ bèrè lọ́wọ́ yín. ó yà bí mi màá bẹ́ẹ̀ lọ. ṣẹ́bi mi ni pọ́pọ́lọ́ dá mi tàbílẹ̀. ẹbí ẹ kọ. táwọn táwọn kan dẹ̀ máa ṣe ṣe ṣe ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé pábìrún ni mí. tó bá fi ẹ ṣe yẹ̀yẹ́ ìwọ gbọ́dọ̀ ṣe sùúrù onísùúrù ló lè fún wàrà kìnìún onísùúrù ló lè jọba nílùú yìí onísùúrù ló lè gbóhùn gbogbo lọ́wọ́ ọlọ́run wàá dẹ̀ ṣe sùúrù sùúrù òun àti pẹ̀lẹ́ òun ni kò burú kẹ́yìn náà máa gbọ́ pọ́ tètè mọ́ ti. ìgbọ́ tiẹ̀ ìwọ ni kò gbọ́ ọ̀kan tèmi sọ fún ẹ èmi ni mo bí ẹ mo dẹ̀ wá tọ́ ẹ wọ́n máa máa tọ́ ẹ ìwọ ni kò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa tọ́ ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. ọlọ́run ló mú mọ́dẹ kì í ṣe èèyàn. ìwọ ká ló dá mi ọba tó dá mi mọ̀ di pàtàkì tó fi dá mi ló ti fẹ́. iṣẹ́ tí mo gbé fún ẹ̀ṣọ́ ti parí ẹ̀. Um, actually uh, mo ti ṣetán but um, àwọn jobbers um, uh, company yẹn àwọn nǹkan tó supply mo really understand. <laughs> mi ò mọ̀ bóyá. Um hello, hello. You alright? No problem. Ìwà alright. Ìwà ti rí yín gbogbo sísọ mi máa ń dàrú. You alright? Get out of my sight. don't share now. You don't seduce me. You think I'm stupid? Ṣé to bat ti one ń wọ́kọ̀, ṣé mi ló kàn I'm a married man and you know it. And besides that, I'm your boss in this office ṣé o máa ọ́fíìsì tó máa ń ṣe ọ́fíìsì tó máa ń ṣe gbogbo bó ṣe máa ń fún mi láwọn ojú tó máa ń fún mi yẹn mo máa ń ignore ẹ ní because mo rí pé òní òní ní what's your problem now i will pretend this did not happen the next time you try this nonsense with me that means mo ti lose iṣẹ́ nípa ẹ̀ táwọn ọmọdé tó ń rí tó ń ṣe ewu mọ ẹ̀ǹdì kí ló ṣe ẹ̀ǹdì ṣé ewu mọ ẹ̀ǹdì ni ṣé bó ṣe ẹ̀kọ́ dúró ló dúró yẹn kí know she won't ọmọ iná mo ní are you okay will you get out of my office. I'm sorry. I said you should get out of my office. kó fèsì iṣẹ́ ọkùnrin ló ń ranjú mọ́ ọkọ lọ́kọ̀ ọ̀dùtẹ̀ bó ṣe rí ó dàbí ẹ̀kí roscos kàn kó kinní náà sáyà bí kinní. Ah, sorry sir excuse me sir sorry I just overheard your voice Now I hope all is well sir. Yeah, there's no problem. Are you sure sir? I just told you there's no problem. What is your problem? All right. Get out of my office. I'm, I'm sorry, sir. I'm sorry, sir. Mm. Ṣé mo ti rí àwọn ọmọ ìdí ọtí tí mo tẹ̀ kójú ọ̀yìn náà? Òfófó ó fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé nǹkan tó wá ṣe bíbá nìyẹn? Àtọkùnrin àtobìnrin gbogbo orí gbogbo wọn pé mo ti rí àwọn ìdí ọtí mo kójú ọ̀gbà sí bíbá yìí. bá pe fóònù ẹ̀ ò ní gbé kọ̀ tó bá tún wá gbé kọ̀ wà á nò sí ilé mo ní why honestly they explain to me I don't understand. ẹ how else do I explain to you báwo ni mo ti fẹ́ ṣàlàyé fún ẹ mo fojú sọ mo fara sọ mo fi wo nǹkan sọ fún ẹ ṣùgbọ́n mi I'm no longer interested in you you don't know how to do anything yes you're not put in bed mo ti sọ fún ẹ rí you're not good in bed the only thing tó mọ̀ ọ́ ṣe ni kò dáná kò kúnlẹ̀ ṣoṣooṣù ṣé ẹ̀ ni mo fẹ́ jẹ ni èmi ti bọ́sì bọ̀rọ̀ mo ti gbọ́gbọ́ sọ̀rọ̀ ara mi o I can't do this anymore. ó ti wá níbi ìmọ̀ ṣe mọ́ bọ̀dé òòrùn ó sì gbàtà ti bẹ̀rẹ̀ why please. I'm no longer interested in you kí ló jẹ́ fún mi sílẹ̀ náà. sí ìṣubú mi. This is no time for tears. I love you too. And this is the more reason I need to let you go. Because mi ò fẹ́ kó dọ́jọ́ ọ̀la kó bẹ̀rẹ̀ sí ní sunkún kò pè mí léèyàn burúkú. Actually, let me tell you, tí bá ní mi ò ṣe that's not the end of life. Ọkùnrin pọ̀ ń sàtọ́ lè fẹ́ and they will be okay with everything about you. As for me, I can't manage you anymore. Oh, tó me? Mo ti tán ta o, mo ti rí bó ṣe rí. I can't, I can't change you anymore. So just go, please, just go, just go. Just go and lock the door after you. I can't deal anymore. Chubomi, go! Just, just go. Má bẹ̀ me now. Kí ni gbogbo eléyìí náà? Má bẹ̀ now. Oye, she's going nowhere. Why? Ah, ah, bọ̀dé. Ṣé dájú bí ọmọbìnrin ṣe lè faradà tó? Ìsìn wa sọ pé kò mọ̀ ṣe mọ́. Don't think of it. But she loves you. Pẹ̀lú ṣé nígbà tí mo bẹ̀rẹ̀ níbẹ̀ wọ́n wà mẹ́ but eh she loves you she's going nowhere. o ṣe fẹ́ you know what o lè máa fẹ́ o lè handle the three police just kill me girl. ọkọ tó kọ ẹ bẹ́ẹ̀. Malo, who by you get? I'll get back to you. Don't worry. <laughs> happen wetin happen why they call my name kí ló ṣẹlẹ̀ ṣe bó embarrass ní ìṣẹ́jú ẹ̀ ni o embarrass gbà tó lọ òṣè tẹ̀lé lọ òun bẹ́ẹ̀ mi sọ nonsense níbi kan ṣé mo gbà tẹ́lẹ̀ àtẹ̀bẹ̀rẹ̀ sí ní date mi ah ọ̀rẹ́ ló pẹ́rẹ́ sí mi náà wá ṣe jẹ́ kó lọ náà then you sit me down and talk to me o wa ń wọ́ mi ní ìṣẹ́jú ẹ̀ àbí o ń wọ́ mi. títẹ̀ mi bá wò títẹ̀ mi wò ló ń sọ títẹ̀ mi wò ló ń wọ́n ló máa kọ́ mi ní kọ́tìmáṣe bí ẹ̀kọ́ mọ̀ ọmọ ẹ ọkùnrin mi a ṣe ló ṣe náà. má bàbí sọ bẹ́ẹ̀ ikú òṣì ló ṣe àwọn ìjọ òṣì tó ń gbé kiri yẹn àwọn yẹn ló ti ṣe lórí. ó yà kó ti gbàdúrà kí ló ń kó Kí ló kọ́ mi? What's the problem? What are you telling me? What is the problem? And what is your problem as well? Oh. kill him! kọ́ What is your oh. problem? What is your problem? O kẹ́ sọ kọ́kọ́ pẹ̀. Àwọn ìyọ́ọ̀ṣì tó tẹ kiri yẹn, wọ́n ti darí ẹ̀rù. Fọ́ọ̀kì mi fọ́ọ̀kì mi fọ́ọ̀kì mi. Tí o bá kiri, ojú tẹ̀lé mi, ojú mi ò tí. I'm not your friend. Tójú bá tẹ kojú sí ẹ̀ forever, I don't care. Abẹ́ àgọ́ sí. Kò sí wàhálà. Má jà go mi. Kò sí wàhálà ato twenty ato eighty ato eighty kan kúlẹ̀ mò ń bẹ tó olóògbé. ọbẹ̀ ló di ìjọba kí ló wọ́n ti jẹ pọ́blẹ̀ kí ló fọwọ́ bí sọ̀rọ̀ jẹ. bàtà mi bàtà mi bàtà mi kẹ́lẹ́ ọ̀tọ̀ tẹ̀. ìwọ mo gẹ́lì kí ló kù ẹ̀ kí ló kù ẹ̀ wọ́n ti fọ́ọ̀kì wrong with you kí ló kù ẹ̀ bẹ̀ wọ́n lọ kọ́ ẹ̀ má yẹ kí wọ́n lọ kọ́ ẹ̀ má ṣe láyé mi wọ́n ti jẹ pọ́blẹ̀. gungi gungi ṣáàgì torí pé ìjímẹ̀rẹ̀ tó ń gungi bí ó bá ṣọ́ra agungi aládì. fún mi good night fún mi ṣe ọ̀rẹ́ ló bí mo lẹ́bi. my angel good night yes good night. ó dàrọ dé. ẹ kí lè tó ń bọ̀ wọ́n mi lónìí. ó jẹ́ pẹ̀lú bàbá ọlọ́mọ. ó ti ẹ̀ mú wọ́n tèmi máa ń lò. kéde àwọn ọ̀yánú kan máa ń ṣẹlẹ̀ hmm. àwọn contract kéékèèké kan hmm. àtàwọn ńláńlá tí mi ò tiẹ̀ kí n fọkàn sí tí ẹ pé mo kàn máa ń ṣe pé wo ṣàjẹkù nǹkan wọn máa wọdẹ fún mi ó dẹ máa yà mí lẹ́nu gan. ṣé wo <laughs> mọ̀ pé ọlọ́run ló ní gbogbo yẹn lọ́wọ́ ọlọ́run ò báwo èèyàn ṣe máa ń ronú. Ah! <laughs> Eh. Eh. ó ṣe òun ẹ̀rù ṣe ń ṣọ̀la ẹ̀. tọrọ ló sọ ṣeré lè kún mo tẹ̀tẹ̀ tẹ̀ tán ẹ̀tẹ̀ award fún mi ó jọ mi lójú o bọ́ ọjọ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. the most important thing kọ́lọ́ má dáwọ́ èrè kó má dá dúró. àmì o àmì o ẹ̀yin ìyá ẹ bá wa gbàdúrà. <laughs> ọlọ́run lè dá dúró láéláé torí èmi ní ìdánwò tí màmá náà. àbí adamu àárọ̀ ọ̀la òun nìkan lọ rí mọ́ mi ó ti ṣe díẹ̀ tí mo ti rí wọn kó rà sùúrù àlejò lọ mo pé pẹ́tẹ́ mi náà rí mọ́mi and trust mọ́mi anytime tẹ́mi àti wọ́n bá yíra báyìí àwọn ẹrù tó máa ń bá mi dì tí máa ń kó wálé yẹn mo ti mí ìsẹ̀. mo rò bó náà ní àwọn nǹkan tí wọn náà fẹ́ lọ ṣe yìí wọ́n oh. ṣe kúkú lọ yẹn èmi á lè lọ bá mú oh, ok that's true tẹ̀sí gbàgbé ọjà mi eh. máa dé lọ́la. ogún ṣípò kì í lọ bá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí èmi lọ rí wọn má dẹ̀ jíṣẹ́ fún wọn pé ọjọ́ kan ó máa wá o bá mi kí mọ́ mi. mo ti pọ́tàntìn Johnson ní ìfẹ́ gbọ́ excuse pé ẹ̀ ò lè gbẹ́rù ni o mọ́ mi náà fẹ́ sáyé lọ sóko mọ́ mi náà fẹ́ sáyé rán kinní kan ṣẹ́ bá mi dúró kó bá mi gba ògbèrò. ìyẹn ti dọ́dọ̀ wà á bẹ́ẹ̀ gbé wọn náà má gbàgbèrò tó yẹ kó fún mm, wọn. wake me first thing tomorrow morning. no problem. ire ire ire orí mi àfi nísùn ṣé ẹ kì í ṣe máa lo ẹ fún ẹ lẹ́yìn ọwọ́ méjì. kí ló ṣẹlẹ̀. ó ti dùn jù. ẹ ṣó dùn ju tàná lọ. ó dùn ju tàná lọ ó dùn ju tàná lọ ọkọ tó tó foyín sí pé. ìwọ tó jẹ náà ló mọ bó ṣe lọ bóyá oyún wà lẹ́wọ̀n bóyá dùn ni. oyin ni oyin ni fẹ́ pààyàn ní gbogbo àwọn styles yẹn tó máa àwọn young girls yẹn náà lè lẹ́rọ̀ àwọn styles yẹn. wọ́n ò lè mọ yẹn ṣe. ṣé ìwọ lọ sí school yẹn owó oh, mi you're so sweet. thank you. ṣe bí o ń bọ̀ lọ́la. kí ni mo tún fi you're so sweet. màá kú kílẹ̀ tó mọ i need you tomorrow. ara mi ti kú kú kú kú kú. kílẹ̀ tó mú nǹkan ní nǹkan. kò tó mi kò tó mi kò tó. kí ló dé tí báàgì jábọ́ lọ́wọ́ ẹ̀. girlfriend Rotimi ni kúnlẹ̀ kó kí bébí mi náà. àyà mo rò pé àwọn tó máa ń lè sọ fẹ́ bá ti tó bẹ́ẹ̀ níbi tó wà àwọn tó ń wà àwọn tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ló ṣe ìrànwọ́ bébí. Um, ilẹ̀ ti ṣó lákì tètè máa lọ lé. wà á lọ lé ìbọn náà síbi nǹkan ṣó máa bá mi ṣe. wà á lẹ̀ pọ̀ máa bẹ sẹ́ǹdẹ̀ kí n tó sùn. I love you. <laughs> wọ́n nà wọ́n wọ́n bá jẹ́ kó kọjá jẹ́ kó kọjá kúrò lọ́nà gbé báàgì gbé báàgì rẹ̀. gungi gungi eh, eh. gungi gungi ṣaagigun torí pé ìjímèrè tó ń agungi aládìí gungi gungi ṣọ́ọ̀gì. Ah, ṣe ṣe báyìí ní sùúrù ní sùúrù ọkọ mi mọ́tò ti bẹ̀rẹ̀ my lójú báwo ló ṣe mí báyìí báwo ló ṣe ń ṣojú báyìí ládé kí ló jẹ kí ló jẹ ṣàánú mi ẹ torí ọlọ́run ah mọ́tò ló ń mi ò rí mọ́tò mi ò rí mọ́tò ọlọ́run gbọ̀nà lọ́jà yìí ládé kẹ ṣàánú mi ládé kẹ mojú mi mojú mi náà lọmọ mi ṣe ń bí báyìí ọlọ báwo lọmọ mi ṣe ń bí báyìí ee ee ọkadà ọmọ mi ọkadà ọkadà ah ó ṣe mí ee ẹni torí kú ẹni torí kú ẹjàlú ẹjàlú ẹjọ ẹjàlú ọmọ mi ẹjọ ẹjọ ẹjọ bá mi wojú ẹjọ bá mi wojú ẹjàlú ẹjàlú mi ọ ee ìdílé ilẹ̀ túraká títí kò tó ní wọ́n bá mi tẹ̀ wọ́n ti tún wà lábẹ́ ìdílé ọlọ́run náà ti ẹ ṣàánú mẹ́tì ni mo ó bá tú àwa láti wá ń bíbá ìtàrí ọkọ̀ ìrànlọ́wọ́ fún wa ẹ jọ torí ọlọ́run torí kọ́mọ mi má bàa kú ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣeun hospital tàbí ẹ ṣọ tàbí tó yá ẹ bá mi gbé níbi ẹgbẹ́ mi lè dá gbé ẹ ṣàánú mi wọn náà túraká túraká ṣe kọ́ gbé ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ọ̀rọ̀ mi ò tí ì yé yìí mi nǹkan tí mò ń sọ ni pé ọmọ yẹn ṣàánú mi ó má ju àwọn àti láti wà ń bíbà ẹ jọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ẹ ṣàánú mi. ẹ bọ́lẹ̀ bá gbọ́mọ mi. ẹ bọ́lẹ̀ bá gbọ́mọ mi báwo ṣe mi báyìí ní sùúrù báwo lọ ṣe mi ti mi. ọmọ mi ti tù ọmọ mi ò ní mọ́ wọn. ọmọ mi ti tù tù ó ti tù tù mo pọ̀ ọmọkùnrin ìdílé jẹ ọmọkùnrin ìdílé jẹ ọ̀kan yẹ yẹ lọ́jọ́ mi ní ẹ̀jẹ̀ mi ká. Nígbà tí Ẹ rọ̀bà. Ṣúgà ilé wa dání ẹ jókòó yín ẹ sí wa ẹ kí ló dé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o àkànní. ẹ wo màmí tí abiyamọ ni wà lára kò wá ń ṣe pé ohun àwa náà ká máa yọjú sí mi o ẹ̀yin náà mọ bí mo ṣe máa ń wà bíbí ẹ̀dẹ̀ máa ọ̀ wò ìyàwó mi gan èmi àti ẹ̀làdúgbò yẹ ká lè wá síbí báyìí ṣùgbọ́n ó níbi tó yẹ kémi àti ẹjọ́ lọ wọ́n kú pé kóun lọ fọ ọmú bẹ́ẹ̀ kémi wá yọjú sí yín àwọn èrò tó ní kó fún yín gan ó wà nínú mọ́tò bóyá tí ìrẹ́ bá ṣe tán ó lè lọ́ọ́ bá yín gbé wá. ó dà kò burú ọlọ́run máa wà pẹ̀lú yín. ẹ̀ẹ̀kùn àgbà kí wọ́n tà sọ pé ó kàwé mọ́ yìí. àwọn bọ̀dá mi àtẹni tó tó kàwé àtẹni tí ó ka oríire ni gbogbo wa ń wá kiri. <laughs> bẹ́ẹ̀ ni tí ẹ rí. tó ń sọ náà nìyẹn nǹkan tó tẹnu mọ́ bí adití nìyẹn. nígbà mo ti lóhùn ọ̀ka mi ò lè fi tipátipá mu torí mi lè máa mówó tèmi kí lọ́ọ́ da sínú igbó èló mo kó lọ́wọ́ náà. Mm. Mm-hmm. àfijọgbọn yìí náà. mi ò ń ṣèjọgbọn o ṣe kì í ṣàwọn ló máa ń fún mi ní wàhálà. ìsọfún wípé tó bá ti tọ́ ẹ kó farabalẹ̀ a ti mọ̀ pé bó ṣe wà yìí wọ́n máa máa tọ́ náà ni ṣùgbọ́n a ṣe sùúrù òun kọ́ kò ní ṣe sùúrù. ẹ wo màmí ó ṣeé ṣe kó máa tọ́ ní sùúrù ẹ kò lè máa gba kó máa gbàgbàkúgbà múra bẹ́ẹ̀ yẹn náà. abiyo abiyo lẹ́yìn tí mò ń sọ fún gangan náà nìyẹn àlàyé tí mò ń ṣe fún nìyẹn wípé bó ṣe rí wọn máa máa tọ àmọ́ á ṣe sùúrù mélòó lágbára tó ní tó fẹ́ fi bá wọn jà ẹ̀ṣẹ́ tó bá kan lápá wálé sí jẹ́ kí tó máa ní mò ń rán wọ wálé ti pọ̀ jù ní tèmi lọ. ta ló tó bẹ́ẹ̀ tó fẹ́ kọ́ mi lápá. ẹ nǹkan tí mi jẹ wà ń wò màmí ti bá ní kó tẹ̀lé mi lọ sí kòkó. kó máa lọ kó máa lọ ó máa lè kó. wà á tẹ̀lé mi lọ sí èkó. ó ti dà hmm, ó máa lè kó èmi gangan àti ẹ̀ nísìnyí ọkàn mi á balẹ̀ ẹ máa lọ èkó máa lọ ohun tó máa fi mú ìyá sọ pé kọ́mọ máa tẹ̀lé ẹ̀gbọ́n ẹ̀ lọ èmi máa ní ìsinmi nì. màá jẹun tó dáa dókítà ti sọ fún mi pé ìfúnpá mi ò lò òkè ó ń lo òkè ní gbogbo ìgbà. ajẹ ire náà lè ló wá fa. ire mi. àmọ́ àmì ẹ̀yin kẹfì ra ẹ lọ́kàn Ah. lọ́kọ́ gbogbo ẹrù ẹ gbogbo pàǹtí ẹ lọ ṣàpọ̀ máa lọ. yóò lọ kó gbogbo yẹn ò necessary ẹ má wọrí sórí àtàṣọ àti bàtà gbogbo yẹn ló máa provide fún ẹ tó bá dọ́dọ̀ mi. èyí o ah, oh, oh. mo ṣàfọ̀ wọn mọ́ dáadáa lọ́tọ̀ mm. lẹ máa rojọ́ fọṣọ mọ́ ọ̀tọ̀ lẹ máa rojọ́ fọ gbogbo ẹ̀ mọ́ ẹ ṣe ọ̀dà kí ni jíjẹ ojàre bàbá mi fẹ́ gbọ́ kó ní jẹ kankan èmi ò fẹ́ gbọ́ yẹn. ẹ jẹ́ kí ilé lọ ṣe tó yẹ. bọ́ kí n ṣe ẹ ẹ jẹ. máa ń tọ́ ń jà máa ń tọ́ sùúrù ṣàìsẹ̀ tẹ́lẹ̀ mi má bínú pé mi sọ fún ẹ. mọ́mí ló sọ fún mi pé fẹ́ lọ kí kó ló máa múre padà wálé. èmi náà mọ mo fẹ́ ní kí n ṣe surprise fún ẹ ni àti wípé I really plan ẹ ibi tá a ti ń sọ̀rọ̀ mo ti ń rí i pé mọ́mí ń complain fún fún àwọn wàhálà wọ́n á rò pé ṣé kò ní dàpọ̀ kú tẹ̀lé wa wá sẹ́kọ̀ọ́ bóyá yẹn tó bá gbé wa bá wa gbé a lè change. ẹ pé báwo ni ó máa ó máa tún dọ́ mẹ́ta ó ó máa tún dọ́ mẹ́ta ó máa tún dọ́ mẹ́ta ṣé bí wàá tètè kí n gbọ́ wọ́n lè fi lé ọtí fọ̀nà rúkà ṣàlejò ṣé gbogbo ẹ̀. má sọ pé òun wá ẹrù àìmọ̀ ní kí n kó padà láti wọn náà fún ìṣà ṣé o fẹ́ kó máa kó ẹrù village kó máa kó wá síbí báyìí àwọn ló máa lọ ṣe shopping fún náà. so lọ́rọ̀ kan ṣá ẹ mọ̀ mọ̀ ẹ mú kankan wá fún mi ẹ dẹ̀ kí mọ́mí gbẹ nípe fún yín fún mi. àwọn àbúrò mi kọ. gbogbo àbúrò mi ọkọ mi ní ilé ẹ nǹkan tó tó bá dọ̀la èmi àti àlọ́ṣe shopping ìyẹn wà very essential kémi ti gbọ́ gbàǹs ah, gbàǹs. kò sí wàhálà yẹ tí o gbọ́. ẹ máa fún wa lówó náà. èyí ti dandan náà. agbára náà ò ká. ìṣó kìtì. ẹ kí ló wà bẹ́ẹ̀ ni. òun náà ni mo ń gbà mo ní kó ìṣó kìtì ẹ̀ ní. ó wọ. mo ń bọ̀. ó wọ kára máa ń kó mi. mo láti èèyàn. try bàtà bàtà wà ń gbé e. bàtà yìí máa pọ́n gan ah serious no not really not really anything for you. Oh dear, you make me try Go. tí mo get size. Eh, try go. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. Oh, that's good. Exact size. Aww. Oh, gbé back ẹ̀ kò But mommy, where is my own now? You don't get anything from me. Kí ni? Ṣé oúnjẹ lórí Moyo ni? Àbí kí ló ń ṣàbúrò ẹ̀? Ládùúrú gbogbo aṣọ tó níbẹ̀. Kí ló ṣe tó ràn? Irọ́ irọ́, oúnjẹ owó ẹ̀ lọ yọ nínú pocket money ẹ̀ oh, fine. orí pọ́npọ́npọ́n mo mo mo mo mo tiẹ̀ láì pink pink pink pink. tó lè gbé tó lè wọ báyìí ṣọ́n kó lè wọ báyìí. Mm. ó yẹ ó dìbò ẹ̀ tó bá lọ sí pátì àbí kan. kò bá dùn. kí n ṣe bàtà tó fi bábọ̀ yẹn lélẹ̀. Mummy, I have something like this now. You do. Pátá tó fi gbá bọ́ọ̀ kan lélẹ̀ yìí. Ẹ ó ní special wọn tó fi máa gbá football. Ilé ni àtọkùnrin àtobìnrin everybody ní sọ̀tọ̀ máa sábà ń wò. Àbúrò ẹ̀ náà tiẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Gbogbogbò ẹ̀ ló fa yìí. ẹ wò ebi ń pa mí kí lẹ ṣe. àá ṣe pàpàpàpàpàpàpàdò. get me. <laughs> mo fi ń ṣe àǹtí mi ò bọ̀ mo sì mọ̀ pé bọ̀dọ̀ fẹ́ sọ náà nìyẹn. bó o yẹ ti ṣe ti. ẹ kí ṣe pàtàkì gbogbo kò wà lẹ́nu fún kí ní ṣọ́ọ̀tẹ̀. lẹ́nu yà ó. wàhálà lórí ọmọ tó wọ́n lọ nítorí pé kí wọ́n lè jèrè ọmọ lè ó ṣe ń ṣe wàhálà lóde nítorí ká lè máa rọra wa lọ́wọ́ wọ́n lọ ṣe dáwà èèyàn ọkùnrin ìdẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mi lọ́wọ́ gbà bọ́lọ́run ajá pé bí mo ṣe kọ́ tèmi ni pé mi jèrè ọmọ mi wọ́n da àmọ́ ọmọ yìí pé kò sí kankan tó kọ ọlọ́run nínú ọ̀rọ̀ yìí o kò sí kankan tó kọ ẹ o ọmọ yìí kọ ẹ ni ọmọ mi náà kọ ọmọ yẹn bá ọmọkùnrin yẹn lọ bẹ́ẹ̀ torí pé mo mọ̀ yín pé tẹ́jọ́ bá ṣán àyà jẹ kò sí kan tó burú bẹ̀ ẹranko ló pa ẹranko ẹgbẹ́ ẹ̀ jẹ ó ti dáa tèmi náà bá wá ṣe ti tèmi á jẹ́ pé kò sí kankan tó kàn wọ́n lọ́hùn bẹ̀. sórí wọn ọmọ ọkùnrin yìí tó kàn tó ṣe nílò rẹ̀ tó jẹ́ kí ọmọ mi kú ikú àìròtẹ́lẹ̀ ó ti ṣe títí ẹ o èmi náà wàá fẹ́ ṣe títẹ̀ mi báyìí kó wá máa gbọ́ mi báyìí o rédè rédè jásìjásì ni kó máa bẹ́ẹ̀ níbi tóun kò lè wà kó má ní fọkànbalẹ̀ o tó bá ṣe ń kúrò nínú wàhálà kan báyìí ṣe ni kó máa bọ́ sínú mi kó o gbọ́dọ̀ rójú tú gbèsè ayé ara ẹ ọ̀rọ̀ ayé ẹ máa rí rádaràda jásìjásì ni ọkọ ẹ ò ní balẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o ò ní jẹ́rẹ̀ gbogbo nǹkan tó bá ṣe sílẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ torí pé ìtaba yìí fọgbọ́n báyìí lọ́gbọ́ngbọ́ ìtaba yìí fọgbà lọ́gbàǹgbà kó ṣe kó ṣe báyìí ní tìlá kó ṣe gbogbo nǹkan tí mo ti sọ báyìí gbogbo ẹ̀ ni kó ṣe mọ́ ẹ lára bẹ́ẹ̀ ni so àtàlọ́rìsì bẹ́ẹ̀ ló máa rí fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ ọ̀pá wẹ́ẹ̀sì tó ṣe bàbá ọ̀tá fàsókè tó yí dóborí tó ṣe bọ́bá yẹ kọ̀hún rí hun. bọ́sà um, ẹ̀sà mo so much believe wípé tá a bá ṣe ẹ̀ lè regret because ó máa wà successful. èmi náà mọ̀ pé ó máa wà successful but ṣe orí business tó jẹ́ pé big project báyìí tí involve huge money There's room for you to have a rethink of mind because bí ìgbà tí yóò play gamble you know what I get contractors by you know mark USB owó or síbi kan ọkàn so you have to think very well kó venture into it nǹkan tí mo kàn fẹ́ kó ṣe fún mi sí ni pé jẹ́ kí n lọ rò dáadáa tí o ti yẹ tí n bá rò dáadáa because ọlọ́run jẹ́ kéèyàn ṣòwò ṣọ́ọ̀tù. Um, all right sir ẹ really ní point mo appreciate ẹ. tó bá máa di láàárọ̀ láti bá padà sí ọ́fíìsì máa fún ẹ ní feedback. Um, ẹ sà um, second one yẹn kọ́ ṣe ti sign. mo ti sign ẹ. Oh, ah, mo ti sign ẹ. bá lòun ò rí gọ̀ǹtọ̀ tí gọ̀ǹtọ̀ náà lòun ò rí gígùn gọ̀ǹtọ̀ tèmi ó rí egúngún ẹ̀ mo dẹ̀ mọ̀ pé egúngún tiẹ̀ gan ó rí gọ̀ǹtọ̀ tèmi Johnson torí tẹnu màá ṣe kó gbogbo pákéjì yìí wá wo on a good day báńkì ni mo máa ń kó sí But torí títí ẹ ni mo ṣe lọ gba gbogbo ẹ̀ because mo fẹ́ kó rí bí mo ṣe tó wò ó má mà mí sí pákéjì yìí because àwa tọ́lọ ń fún nírú àwọn nǹkan báyìí á pọ̀ láyé rárá o mo mọ̀ pé ìyàwó ilé ẹ̀ gan-an kò lè ní gbogbo irú nǹkan tí mo ní níbo ló ti fẹ́ rí Johnson ṣe orí rẹ̀ yẹn ọkùnrin tẹ máa ń ga tẹ máa ń sìn pọ̀ báyìí mo mọ̀rú style tẹ máa ń láì. àti ẹgbẹ́ ìwà ó ń fi ilẹ̀ ya wèrè just test commotion take some step backward lọ́nà ṣé ògbésùwé ni àbí ògbódò ni you even have the effrontery to call me by my name ìwọ la inú ẹ gbàgà òun pè mí ní Johnson àwa wí tán ó wá ń fi ara ẹ wé ìyàwó tí torí pé ó ti yàwé you are an idiot ní ẹsẹ̀ mọ̀ bórí ẹ̀ ò pé ni ó ti bú jíjẹ ó yàtọ̀ sí wèrè lónà ẹ̀kan yẹn òun sọ tẹ́gùn kan ọ̀bá rí kinní kan kinní kan ṣé òun pọ̀pọ̀ ni òwò ti lọ ó ti lọ sí sẹ́nu kó lè fi àṣẹ wá bá mi sọ̀rọ̀ ẹ tó bá fi rẹ kí ló fi yàtọ̀ síbi jọ́ tó lọ́nà owó lẹ̀ dáadáa ẹ kí ni kí ni eégún fi yàtọ̀ sí nǹkan tó mú rẹ̀ tó wọ̀ yìí. now I know ó ti sú ẹ ọ́fíìsì ti sú ẹ kò wọ́n kò lè ṣẹ́ mi báyìí mọ́ sórí ojú tí mo dì kí n tó là I want you out of my office. Johnson. No! Johnson. Get out of my office. are you Irú ẹranko wo lélẹ̀? Kí ló máa ń ṣe àwọn pípọ̀ yìí my own shop. ń fi ọpọlọ you know. Sir, yes, sir, okay no problem sir. No, no, no problem. But I want you to do something for me now about Mudisola. Mudisola, mm. secretary. Yes. Please prepare her sack letter and I want that sack letter to be with immediate effect. Sack letter as in right away. Mm, yes, sir. Hope no problem. Hello. Sir. I've just given you an instruction. I said you should prepare her sack letter with immediate effect. No, mm, understand. No, confirm. No, boya ocean. Now, get out of my office. You know, send people you gonna. Gbogbo ohun tá a foni ṣe ọ̀rọ̀ débi tó pé òun fúnra rẹ̀ náà lè sọ pé òun láti bá mi ṣiṣẹ́ ẹ ṣe wá rí iṣẹ́ secretary yìí náà kò ń ṣe nǹkan téèyàn ń tọ́ pẹ̀lú kò easy bẹ́ẹ̀ yẹn náà fún gbọ́ but bá ṣe ń lọ yìí jọ má jẹ́ kí wọ́n mọ̀ pé kò ṣiṣẹ́ sọ̀rọ̀ kí n sọ yìí ẹ̀ kálù tó kọ́ kálù yìí náà ni òun ni mo rí pé ó lè díẹ̀ tó bá ní bó ṣe lè ṣe tó lè try láti máa wà conscious pẹ̀lú àwọn ọ̀tún bá fẹ́ sọ ṣó ti yẹ you can you can play it perfectly jẹ́ pé really understand nímú dẹ̀ dùn pé wà àti Rótìmí dẹ̀ ni ẹ ti ń get along dáadáa so mo sọ pé pẹ̀lú Rotimi, you don't have any reason to to to be nervous. èmi náà ni disappointing. I trust you trust you i trust you You ìyàwó me no believer, but èmi náà fẹ́ believe so i want to have that belief in you that you can do it right. I can do, I it. Fine. <laughs> nice one. new ṣe kí jẹ́ kí mommy náà do, but yes ọmọ yìí ó yí padà kọ́ ni pé kò ń ṣe pé ọkàn máa ń fàjọgbọ̀n àwọn èèyàn ló máa ń tọ́ ẹ sùúrù àbí èmi dẹ̀ mọ̀ pé òun kò ń ṣèwọ̀ lòun rí lè fa gbogbo wàhálà yẹn àwọn èèyàn náà ti rí bọ́n ti rí ṣe rí they are now taking advantage of that. <laughs> that's well tó back to dé rí tó bá ti dé ọ́fíìsì báwọn sọ̀rọ̀ dáadáa o ṣó ti yẹ be very professional okay? orí sówó lọ́wọ́ mi. iṣẹ́ wa òkè adájọ́ dáṣà ẹ̀ àìwá ó bẹ́ẹ̀rì mẹ́kàn tí wọ́n ṣe fún kọ́ bíbá yìí lọ́dọ̀ gbogbo gbádùn wà á tí wọ́n máa kàbùkù ọ̀fẹ́ ni o kí ló ṣe ọgbẹ́ni náà ni mo wọ́n dàgbé wa àtàwọn adájọ́ dáṣà àtúntò. ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ gbogbo gbàgbọ́ kọ́kọ́ kó jábà gbà lọ́wọ́. kí ló kàn mí pẹ̀lú yẹn wọ́n wọ́n jà lọ́rùn ṣó káyé ni wọ́n àtàwọn ta ni báwo fẹ́ o ṣe nílò six minutes kan tẹ́gbẹ́ pàtó tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ bá mi mọ́wọ́ lórí ìwé mi gba àtàwọn náà náà. mi yẹn lọ́wọ́ ní gbọ́pọ̀ láwọn àwa èkó náà pé bí kílò ṣe àwọn náà náà tọ̀tọ̀tọ̀ ò ń ní gbájà àwọn ta ló ṣe ọgbẹ́ni mọ́wọ́ jáde fún bébí lówó mi ò ráyè gbogbo ló ṣe yẹn. ẹ káàsán kí ni mo fẹ́ ra abọ́lọ̀ wọn ìrọ̀ ẹ má dàdé òun wọn bí wọ́n ń jà láyé ló kàn mí kò wá sí ẹsẹ̀ mi wọ́n sọ fún mi pé ẹsẹ̀ fẹ́ wọ́n já báàgì òun tèmi wọ̀ náà ní kíló kan abẹ́ni wọ́n já báàgì ẹ̀. a ti ń gbọ́ wọ́n já báàgì ń gbà. oh i'm so sorry ẹ bọ ẹ ní láti máa kígbe lé wọn lórí tó yẹn náà. wà àwọn jà lọ́hùn ni kò káyè. omi ìní máa ra farabalẹ̀ sọ fún wọn ni. àlàyé kí ló kàn mí pẹ̀lú yẹn five hundred ni mo lóòdù máa fi pa five twenty ni ṣé wúwo máa wúwo ẹ̀ máa fún ọ máa dẹ̀ máa dẹ́kun a máa díbọ́ fún èmi gbé ẹ̀ kíní kan. Ah, ẹ bọ èló ni call to make. Ah, six minutes ló lò tìyẹn bí three hundred naira ni just three hundred naira lẹ ṣe fẹ́ dalẹ̀ ayélu lẹ ń pariwo bẹ́ẹ̀ parí fẹ́ parẹ́. Ah, pariwo ọtí náà jẹ nìyẹn ọtí ah, mi jẹ ni mo ọtí mi sọ ó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi gan ni mi kò kí n máa ṣe fóun kan náà. ẹ gbà jàre kẹfí two hundred naira change orí ẹ̀rọ tútù kẹ mú sẹ́mi kẹ ah. gbéra yín lẹ́mìí gbóná. ṣe é ṣe à aláàánú sá máa kà é ṣègùn. so aunty which way are you going? up oh, that way can I drop you? ọgbẹ́ni tó bá ti di next time kó máa mọ́wọ́ ẹ pé o tọ́ ni o àwọn ilé ìwòrán ayé o o bá bá sọ pé ti ẹ̀ o bá sọ pé nípa bẹ́ẹ̀ sanwó o bá bá kà fún báyìí ọ̀fẹ́ o bá fojú rẹ̀ jẹ́ níbà yìí ọlọ́run ló ní pé kò rẹ́ ní ẹ̀fù ẹ̀ o ní kú omi fún àtàwọn tá a lè jẹ́ ọ̀ ìyá ojú olóore. Pele eu falei back in front you. I'm so sorry. Yeah. I just change you. No, it's fine. Um, kí lorúkọ yín? Ṣé mo lè mọ̀ yín jù báyìí lọ? Kò kò Ah, ẹ má wọrí ẹ má wọrí kó pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń gbọ́n lóhùn yìí rúfà yìí ò lè dá rárá ẹ má ṣe yọ. gungi gungi ṣaagigun ee eh, eh. gungi gungi ṣaagigun torí pé ìjímèrè tó ń gungi. à ń wá ẹran gidi nínú ọbẹ̀ pọ̀ mọ́ ìròyìn òṣèlú tí ń pàlà ẹ̀ ń gbọ́n lóhùn ẹ̀ ń gbọ́n lóhùn yìí òtítọ́ mi ní láti mọ̀ yín mọ́ àmìṣẹ́ lè bọ́lẹ̀. Just like, like, like that. Just like that. Bọ́lẹ̀. Ẹ má bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀. Á da ẹ̀pẹ̀ sígáàrì fún mi, ó di. Lọ́ọ́ máa bàyè mi jẹ́ rán mi ò bó di ó jí ní ẹ ọkọ kárò lè lásán nígbà tó ti fi yàtọ̀ ó sì dànù fún mi àbẹ́ ah, màá gbọ́ gbúrú tó fáìlì wo ni wèrè fẹ́ ìwọ ah, ká ah, ló dá mi ọba tó dá mi mọ̀ di pàtàkì tó fi dá mi bó ti fẹ́ ìwọ ká eh, ló dá mi o ọba tó dá mi mọ ìdí pàtàkì tó fi dá mi bó ti fẹ́ orúkọ tó bá wù ẹnì kò pè mí ìwọ ń pè mí lábìrún èmi mọ̀ pé mi ò ṣàbìrún kí ló dé tó ń sára gbélé dùnmáì. yẹ ẹ wò mo ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gidi gan ni fún gbogbo bẹ́ẹ̀ ṣe gbárùkù tì mí bá ṣe ń ṣe àṣeyọrí ní iléeṣẹ́ yìí ẹ ṣe gan ni ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà ṣe rí wọ́n ní láìsẹ́ yìí kò lè sé o bọ̀ á dúpẹ́ lọ́dọ̀ pé gbogbo ẹ̀ àbá ṣe ń ṣe ló ń yọrí sí rere. Thank you all very much for your support and um, to the junior staff ẹ bá mi get back sí wọn pé inú mi dùn ọ pé mo really appreciate wọn gidi gan ni. Thank you sir. Thank God. Um, sir gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé ibi làwọn náà ti ń jẹ ta ń mu so ìlọsíwájú company yìí òun ni priority ti wà náà so we're happy to serve you sir. exactly in fact ó gẹ̀tẹ̀ bó ṣe rí gangan nìyẹn ọ̀gá tí ó bá ṣe pé yín jẹ́ aṣíwájú rere sí wa ni gbogbo àǹfààní táwa náà rí jẹ nílé iṣẹ́ yìí a ní máa rí i ìyẹn dùn ń jẹ́ kó rí àwọn agan máa wú la ń fi tìdùn ní tọ̀yàyà la ń bá yín ṣiṣẹ́ sà. ẹ wo ìtorí pé yín ni o ẹ jọ àwọn nǹkan tó jẹ́ pé bọ́n ṣe máa fi ọyàn gún ọ̀gá lẹ́nu bó ṣe máa máa kọ̀ dí sọ̀gá nǹkan tí wọ́n wá bíbá ẹ̀ wá ṣe gbogbo yẹn ní priority wọn bọ́ yín ẹgbẹ́ ẹ fún iṣẹ́ ìlú kùnkùndùn ẹ jẹ́ kí kí n mọ̀ pé yes iṣẹ́ gangan ó jẹ́ ó wà very important fún yín mo really appreciate ẹ gan. ẹ sà hello my dear. Um, let me congratulate. oh ẹ̀yin náà ti rí bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ <laughs> thank you so much. no um, àwọn ṣìbó spa company wọn ti award contract yẹn fún wa. are you serious ṣẹ́tìrì àti kò falẹ̀ ifá ló ṣe ẹni ẹ̀ congratulations this call for celebration. double celebration. ah oh congratulations. ẹ sà kí ló ṣe dẹ. yẹ wo celebration ni o àwọn tí na award contract yẹ fún wow thank god. wo celebration ni ìbọn gbélé ta ṣe àjọyọ̀ ni mo fẹ́ kó pè ìyàwó mi kò sọ̀rọ̀ pa àwa ní lálẹ́ yìí o. madama a lọ ṣe ìgbádùn a máa jẹra wa múra wa gbogbo wọn tá a bá lè ṣe la máa ṣe léni. àtiwọ́ náà yes àtiwọ́ náà yẹ kẹ́tẹ̀ sọ fún gbogbo àwọn staff tó kú pé pàtí máa wà lọ́la rẹ̀ kẹ́tẹ̀ àtìmáyọ̀fà a máa ṣọ́ọ̀dà kọ́ọ̀fì. gbèrègbèrègbèrè ní táìmù ní táìmù kó didi bá lélẹ kó má ti wọlé ní táìmù yìí. ṣẹ́jẹ̀ tí pẹ̀pẹ̀ nọ́mbà wọn. ọkọ ọkẹ tí mo ti pẹ pẹ pẹ pẹ kò pí kọ fóònù ẹ̀ dẹ̀ ring ó dẹ̀ ring. we try again tí mo ti try how many times have I tried tried this, this, this line. kò kò kò kó má ni ni wọ́n kọlẹ̀ kù. kí ni mí ni gbogbo eléyìí sí. níbo ló ti ń bọ̀ ní wá lọ sùn. mi ò fẹ́ dìde mi o mo kàn fẹ́ lọ mo fẹ́ lọ tọ̀nù. ẹ má bọ̀ ẹ má lọ tọ̀nù mi. mr rotimi. Johnson ìwọ ló ní kí n fún àwọn ìyá mi ní èpo ọbọ torí mọ̀ pé kì í ṣe oúnjẹ wọn ìwọ ló ní kí n fún èṣù ní àdí o torí mọ̀ pé kì í ṣe oúnjẹ láti wákàtí lọ táwọn ìyá mi kàn fi ẹ lákàlàkà kàn ṣí ẹ bí ọṣẹ ṣe ń ṣojú gbogbo nǹkan tó ti fi ojú ọwọ́ kó jọ kó máa fi ẹ̀yìn ọwọ́ dànù kí ìṣe ìṣe máa bá ẹ tó bá lọ síwá kó rí yà tó bá lọ sẹ́yìn kí yà máa jẹ gbogbo nǹkan tó ti ń lọ sókè fún ẹ kó bẹ̀rẹ̀ sí ni máa lọ sí ẹ tó tó tó láṣì àwọn rí nìyẹn. tó ṣe bọ́ bá kan ò rí. Ah, àti kò mi náà àǹtí mi ẹ ti lè sọ̀rọ̀ dáadáa ṣé o gbọ́ nǹkan tí mò ń sọ ìbáyìí a ní bí mo yẹ jí láàárọ̀ mo mo yẹ pray tán mo kàn like okay I was just talking to myself mo kàn wá rí i pé mò ń sọ̀rọ̀ normally gbogbo ẹ̀ kàn ń lọ àjẹyàn kàn ń lọ ṣé òun gbọ́ nǹkan tí mò ń sọ àti náà ó ṣe bí. dadi dadi adé sọ̀rọ̀ mo kàn jí láàárọ̀ yìí mo yẹ sọ̀rọ̀ mo lè rí i pé. ire. Ah, no tọrọ yẹn sọ. mo jí láàárọ̀ ẹ̀ ni mo kàn dé sọ̀rọ̀ ọ̀nà ah, mo lè mú ọ everything kan dà lẹ́nu. ire kí my dear my dear mo sáré wá sáré wá wọ́n wọ ìmọ̀ tí mo rí o ire ah, ẹ jọ bá mi lọ lọ ẹ. ẹ gbà mí o mo jí láàárọ̀ ẹ̀ mo ń sọ̀rọ̀ normally mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ò kìnà ṣe pé àbí ah. ṣó máa ń ṣẹlẹ̀ síyàn ni mi ì ṣeré náà ṣé bí mo yẹ jáde tí mo ṣe wá bọ̀ ọ́n pé ṣó ń gbọ́ nǹkan tí mò ń sọ. serious ó yé mi náà lẹ́nu mi ò understand. hello manager báwo ni ẹ kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ dára sọ̀rọ̀ tó dájà rè má bà mú mi jẹ́jọ́ ẹ kí ló lè ṣẹlẹ̀ ẹ irọ́ ló pa sọ pé irọ́ ló pa ẹ ẹ ẹ ẹ mo dáràn yé ẹ ẹ my dear contract mo sọ fún ẹ pé mò ń lé yẹn tó tí mo ná over twenty twenty five million naira òun náà sọ fún mi pé wọ́n ti gbé fún ẹlòmíì sí i mo dáràn. Oh. Oh. Oh. Baby. spent too much money on this project. Kò lè yé yín. Ọlọ́run àpẹẹrẹ No! Ah. Ah. pé òun ẹnìkan náà ló kú fún mi lẹ́bí má jẹ́ ń kú báyìí ṣàánú mi. <coughs> o ò lè kú ṣùgbọ́n wàá kọ́ ọ̀yà burúkú ni. a yọ. torí yorùbá tó ń ṣe àwọn àmì ó sọ fún ikú lẹ́nu mìíràn. má jẹ́ aráàbúrò kú jọ ṣàánú. <coughs> pẹ̀lú àwọn nǹkan tó fún wa kò sì máa ṣiṣẹ́ lára àtúndò ní sùn. ó ti mi jọ ara ni mi ara ni mi. Hello? Ẹ̀hẹ́n, ìta. Ok, mo bọ̀ wá. 跟着父母。 sister science and me then take advantage tí lè fi já mi sílẹ̀ sí ẹ wá drive lọ lọ́jọ́ yẹn. mi ò rántí mọ́. Ah, ah, ṣé ń ṣeré ni ẹ rántí. mi ò rántí. òun náà ni òun ni a ti gbàgbé mélòó mélòó bó ṣe máa ń ṣe nìyẹn honestly ah, mo jẹ́ tàbí ọ̀rọ̀ tiẹ̀ báwo wà lọ́rọ̀ gà ń sìn. ọ̀rọ̀ gà yẹn ti bá sọ pé ó yé mi irọ́ ni mo pa ọ́ mi ò really lè figure out anything in my head but the only thing tí ọkàn mi ń lọ sí tí mo lè ń fura sí ni pé kó má lọ jẹ́ ti secretary ti ọ̀gá sáàkó. secretary ṣé lè jó òun ṣá. ake ah! ake ah! ake ẹ̀sán ake ake ake. ẹ bàbá wa nítorí mo fi kí ẹ̀yìn ìyá wa náà ẹ jèrè ọmọ náà ti bí àkọsẹ̀jáyé ọmọ yìí làwọn èèyàn ní ìsìn alálùbáríkà ọmọ lọmọ yìí alálùbáríkà ọmọ yìí àkọsẹ̀jáyé rẹ̀ dáa ọmọ tó ṣe é tó kẹgbẹ́ pọ̀ ní tó jẹ́ alálùbáríkà tó jọ ẹ máa yọ ẹ máa yọ. Fágbèmí kò sí yọ̀dà fún ifá ó sì mọ ìgbẹ́ kò ní padà lẹ́yìn rẹ̀ sọ ma pé ọmọ tuntun kì í ṣàkópa jẹ. eléyìí ìsàkóso wa bá máa ń ṣe látẹ̀wà tí sì máa fi dànù ìyún ló mú wa tá a fi dé ipe ká wá ṣe bá a ṣe ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kó a lè fi sí ká fi lè bá a máa ru orúkọ yọ̀ọ́ jẹ́ torí pé orúkọ ọmọ a máa ru ọmọ. Ah, láfikún bàbá tọmọ yóò gbọdọ̀ ṣe àbí bóyá bí èèwọ̀ tí ò gbọdọ̀ dẹ́jà ó lè fa ìdíwọ́ àbùdé mi tí kádàrà rẹ̀ tẹ́ni yóò yóò yóò gbòòrò jọwọ́ mi. nǹkan kan ò lè dí ọmọ ẹ lọ́wọ́ mọ́ ah, tó àtẹ́lẹwọ́ báyìí lábala àbẹ̀tọ́kọ̀ ó là tó kọ̀ pín kan ló ka ń èyó ka ń kan ló kọ̀ pín ajá fún kìnìún títọ́ bá náà kó núùgbẹ́. nǹkan kò lè dí ọmọ ẹ lọ́wọ́ nítorí kìnìún ni láàárín àwọn èèyàn tó ṣe pé lóríṣìí nìkejì. gbogbo àwùjọ àwíbọ̀ lórí ọ̀rọ̀ mẹ́nìsì ẹ lọ́ọ́ máa lálùbárí ká yẹn ká máa tọ́jú ẹ̀ nítorí bá ti fẹ́ ká máa fún un. ẹ̀yin náà dòdú rẹ̀ sẹ́fọ̀ ìṣòwò bá a ti wá báyìí láàrin ìyá wa ẹ̀fọn lè jẹ́ kájà lọ́dún bàbá ẹ̀ máa tọ́jú rẹ̀. kẹ́rẹ́dà sára bẹ́ẹ̀ bàbá tí mo bá gbọ́ yín yé dáadáa ẹ̀yin jẹ́ kó yé mi wípé ọmọ tèmi ò mú ògbó kankan wáyé ẹ̀yin jẹ́ kó yé mi wípé ire kékeré tí ò tí lè mọ́wọ́ sẹ́nu lọ́mọ mi ò máa jẹ lọ́ndà ẹ̀ ah, bàbá yìí pọ̀ ah, ah, bàbá ti pọ̀ jù ọlọ́mọ ẹ̀ka bí amọ́fà bẹ́ẹ̀ jóná náà. ọ̀pọ̀. kí wọ́n láǹfààní ọmọ tá a bí tí òmógo wáyé. ìṣẹ́jọ́ tèmi wà ní. àgbọ̀ náà ó sì ti mọ̀ mí lọ́nà kó tó dòní. bàbá ìwọ ẹ ẹ stop ẹ ẹ tètè pa bọ́dà. ẹ láti jọ tí mo ti ń gun fún ọkùnkùn náà rí. àbí mo sá lóògùn fún ọtí ọ̀jẹ́ ṣé bí wọn náà mọ̀ pé lúbúlúbú lúbúlúbú lúbúlúbú tí ń bẹ lójú ọlọ́ọ̀ni ọba kùnrin gangan bẹ̀ ni wọ́n ń pè lóògùn. màmá má jẹ́ parọ́ fún ọ wọ́n bí ìrúlá oríta òfìfo ni ìkàràgbá oríta òfìfo ni ọmọ rẹ ò dúró bá wọn jáwé etúndé tó ti gbọ́ bọ́ bá pé ogójì ọdún bọ́ bá pọ́gbọ́n ọdún láyé yọ sẹ́rú ayé ni kádàrá tiẹ̀ tó yànnú. bàbá ìyẹn pọ̀. sọ̀rọ̀ ọmọ ti bí tọ̀sán tó lókèrè òun ògo tó ń bẹ lára rẹ̀ gbogbo ìlú kan pátáwọ́ yóò bọ̀ wọn bó bá dàgbà. Ah, bàbá ejò ẹ gbà mí bàbá ejò ẹ gbà mí ẹ má jẹ́ ń wáyé asán ejò torí ọlọ́run ọmọ mi lọ́jọ́ ọ̀la mi òun là gbẹ́kẹ̀lé mi. kí ló fẹ́ kí n ṣe. mo fẹ́ kẹ́ bá mi sọ àpò. ṣé wàá tiẹ̀ lẹ́jọ́ wá bí. ta ni. tòrọ ló sọ ní ìsìn. ẹ wo bàbá ẹ ti bẹ̀rẹ̀ a ní ẹ bá mi pawọ́dà ẹ tún wá wo ṣe é. kí n pawọ́dà kí n pawọ́ sí. ẹgẹtì. ìyá bàbá mi tọ̀ ń lọ nù ó sì ráàánú gbà ó ráàánú gbà wo ìgbọ́n náà gbóoru lè yẹn jọ̀pọ̀ lọ tábìlì ti lé ní pọ̀ tutù àwọ̀ rẹ̀ àmọ̀ yìí tíkẹ́tíkẹ́ lẹ́nu àmọ̀ yìí tíkẹ́tíkẹ́ lẹ́nu. ọ̀dọ́ mọ̀ pé tó jù nínú sáà tí màmá ṣe inú ẹ̀ ló gbé wáyé igbó àdájú ni mo ti lọ rèé bá wọn sáwó tẹ́mi tó èyí wèrè ti bí tí mo sọ pé lógo járadà padà síra wọn <laughs> jẹ́ńdá jókòó sílẹ̀ kò ní jẹ́ pé yóò máa potọ́ kò sì ní kò ní jára ayé kò sì ní dérú ọ̀run àbí káwọn tó láyé kí wọ́n lọ láwọn. bàbá yìí don't care ó ń ṣe ọmọ bíbí inú mi kọ́mọ mi ṣàtà ah, ìyá àmọ́ rí ò bá kú. ọfẹ bẹẹ. bàbá mi ò kí ẹ kọ́mọ mi ṣàtà. ọmọ òjì ẹ̀sẹ̀ wa mọ̀ nìkan ó ti ẹ̀sìn yẹ kó rí inú ọmọ tẹ́yẹ bá bí náà lẹ́yọ ọjọ́ èmi tó wá bá gangan ikú ọ̀dájú ni mo ti lọ rẹ báwọn sanwó inú àjà rẹ̀ sí ni mo ti lọ rẹ ṣètùtù rẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. sórí tó bá fi máa dijọ́ díẹ̀ sísìn iná ọ̀ràn yọ ọkọ̀ ọmọ tí ó tọwọ́ bẹ́ẹ̀ rú. bàbá ẹ ṣe ah, bàbá ẹ gbogbo àràkàrà tó bá ti ń dá nínú ilé ìwọ mọ̀ sí bí ipò orí wọn iṣẹ́ ló dáhùn látọ̀dọ̀ mi tó ti gbọ́. mi fẹ́ gẹ́lẹ́. orí tàbí tá a dé ìkìlọ̀ mẹ́mẹ́ ìkìlọ̀ mẹ́mẹ́ ó ní kìlọ̀ ó léwu o èèwọ̀ tó sì ń bẹ níbẹ̀ mo fẹ́ kọ́ tẹ́tí gẹ̀lẹ̀ jẹ́ kó o fi gbéyàwó ọ̀rọ̀ o mú àtẹ̀gbọ́n rẹ̀ wọn gbọ́dọ̀ jọ lájọṣepọ̀ ìdí ọgbọ́dọ̀ mú wọn débẹ̀ o tán bẹ́ẹ̀ lè jọ tó bí tọ́ yé èyí gbègbègbègbègbè iná ti ràn. Ah! bàbá báwo ni ẹ ṣe bọ́ síbọ̀ kí ọmọ bàbá kan náà gbogbo ohun tá a fẹ́ ní ṣe ọ̀tá fa sókè tó yí dógórí. Ah! mà ṣe o àṣé gbogbo ìwà ìkà téèyàn bá wù láyé yìí ló lẹ́sùn tó máa kú kí ni ò ṣe dùn kí ìyá Johnson wà láyé kó fi ojú ẹ̀ àti etí ẹ̀ máa gbọ́ irun tí ó fi ọwọ́ rẹ̀ ṣe ìwà ìkà tó wù ìwà ìkà bàbá ẹ ráyé mi. ẹ ah! wo pẹ̀lú tí mi fi èmi wípé kàkà tí ẹ kọ́kọ́ yanjú gbogbo wàhálà tó wà lẹ́yìn náà kẹ́yìn àti dádì kẹrin wà lọ́wọ́ àádẹ a máa mọ solution sí i. dádì ni dádì sọ fún bàbá mi kò wọ́n jọ. ẹ káàrí bàbá mi ẹ káàrí ìtàgbéwé ìṣèwé àgbàdo ẹ ṣeun ẹ wo ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù bàbá mi ti wí bẹ́ẹ̀ bàbá mi ṣàwéwé ti ṣèwé àgbàdo ẹ wo ká tó mọ ibi tí iná ti jó wá mọ̀jàláwà láàkì ránṣẹ́ sí o àṣírí kan bẹ láàrin arákùnrin àti àbúrò rẹ̀ àfi bọ́ bá sọ látọ́ lè lójútu ọ̀rọ̀. Peter Peter àṣírí wọ̀nyí kí Johnson gbọ́ ire. But that, but that will, will make sense bọ̀dá mi wá wá tẹ̀yìn ṣèmáṣe bẹ́ẹ̀ náà. kò kò kò make sense na. kẹkẹ dìde kẹkẹ wa lọ sùn. mi ò fẹ́ dìde kí o mo kò fẹ́ lọ mo fẹ́ lọ tọ́. ẹ má mọ̀ ẹ má má lọ tọ̀ tọ̀ nù mí. mi mi mi sáré sí mi. ẹ dìde. ṣúlá ti wà. jà ọ bọ̀dá mi ò lẹ́ kọ́kọ́ máa sùn sínú sísìn sísìn rúùmù. mo ti ilẹ̀ bọ̀ sórí ti ẹ̀dá rẹ̀. ire. mo dárò johnson baba ẹ agbára lọ bọ ẹ báyìí lè lọ àwọn gbarumọlẹ ó pinnu àwọn bàbá mi ó pinnu nǹkan ti bàjẹ́ ju báyìí lọ ah, ìyá kí ló dé tẹ̀ ń ṣe báyìí ẹ ṣe sùúrù ẹ má jẹ́ àbú bàbá tó kú ní ọdún nítorí pé ọjọ́ ọkọ ẹni ò ní pé ká yẹ ẹ ṣe rí gbogbo ń tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì sábà bí sílẹ̀ bí ò bá ṣẹlẹ̀ láàrin wọn nǹkan ò bá bàjẹ́ kí ni ogun táwọn ìkọlà bá mọ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín àti wípé oore tí arákùnrin yìí ń ṣe ó dáa kéèyàn mọ̀ sóore oore tí ń ṣe é bọ́mọdé tí ń ṣe é bá gbà òun ló jẹ́ kíkiní yóò tètè yá kankan bí bẹ́ẹ̀ kọ́ nǹkan ò bàjẹ́ jìnnà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín nǹkan bá bàjẹ́ jìnnà àti ìwẹ̀ yín bàbá mi. irú tuntun náà wo ni léyìí. ẹ wò bàbá mo ń gbọ́ nínú ìròyìn nínú ẹ̀gí mi ló ti wá ṣẹlẹ̀ báwo báwo wá ní ti ọ̀rọ̀ iṣẹ́ tí mo tó dojú rẹ̀. ibi ló ṣe. wo mi iṣẹ́ àwọn bàbá mi nù àwọn gbárùmọ̀ yẹn ni ó ṣe gbogbo kó lọ yé pátápátá gbogbo ẹ̀ ni ó padà ẹ wo mi ire ò ní wọ́n lé ire ò ní wọ́n lé rẹ̀ nítorí pé ire òun lọmọ olókùn ṣẹ̀ ní adé òun lẹ́lẹ́dùnmarè ló gbére lé lọ́wọ́ tó ní kó máa mú un lọ ire àti ayọ̀ yóò mọ̀ bá gbogbo yín gbé ni ẹ̀ ní sórí ibú. ojúmọ́ ti mọ́ lónìí ìrísẹ̀ ìrí owó ìrí ọmọdé ń tẹ̀sí ní ìlú orí mi padà dílé o. láyé ò bá dira bọ̀ orí mi yóò dire mo sọ fún Sùnbọ̀ ló bá ti torí tèmi lórí ẹgbẹ́ bọ̀ wọn mọ̀ pé báyìí ni ó ṣe rí n bá banú sọ ẹ dákun ẹ gbà mí ògógóró ó yàtọ̀ sí pa mí mo ti mú mú mú ó má ti sún mi ayé ò pé méjì ẹ jẹ́ ìṣe tèmi ire òwì fún mi kó o máa dé n bá ti gúnyán n bá ti rògbà ẹ̀rí bó ṣe dé tó wọlé wẹ́rẹ́ àsìkò àsìkò wọn ní me shit.